lákọ̀ọ́kọ́ tí ọba bí yẹn léèrè pé kí ni ìdí abájọ tọ́lọ̀ fi dáyàn kí ni ìdí abájọ tọ́lọ̀ fi dá ènìyàn yìí pé ẹ̀rọ ìlọlé ayé ta ni ọ̀dà mi lóhùn ẹ̀dá mi lóhùn kọ̀sẹ́ńtọ́ mọ̀ kọ̀sẹ́ńtọ́ mọ̀ ntọ́lọ̀ ẹ̀dá wa wálé ayé oná ìlú gbé káwá sìn ọlọ́run káwá ṣe kí ni káwá sìn ọlọ́run téèyàn bá mọ̀ yín nígbà tí ọ̀mọ ń tọ́wá ṣe láyé mi ẹni tí ọba mọ̀ yẹn nígbà tí òṣèṣe ni nígbà tí ọ̀mọ ń tọ́wá ṣe láyé ìbéèrè mi tí ó ṣàlàyé sálákọ̀ọ́kọ́ fún òbéèrè yẹn kí ni díẹ̀ tá a fi wá ilé ẹ̀kọ́ tá a wá yìí ọ̀ya láti wá kọ́ ẹ̀kọ́ láti wá wá ìmọ̀ ẹ̀ tí bá jẹ́ tó ń sìn wọ́n wá sẹ́ǹkó lè mọ́mọ́ nígbà yẹ kó ń sìn wọ́n wá lẹ̀ kò ní wá fún mọ̀ tọ́ba ti dé báyìí eré ni kùlà bí ara tíra fún ká tọ́jú ẹ̀ irú ẹni tó sìn wọ́n wá nìyẹn ọlọ́run ìjáwó sìn wọ́n wá o agbọ́dọ̀ mọ sí afẹ́ torí ẹ̀ ṣe nǹkan tá a bá ń ṣe lọ́wọ́ kí ni díẹ̀ kí ni díẹ̀ abájọ rẹ̀ ọlọ́run bá a di fi ọlá sọ fún alẹ́ sóràtò gàrí yá àti pé wà má kàlákù lè dín nínú wà lè ẹ̀ńsà ìlà ìyá àbúrò kò sí nǹkan kan tí mo torí ẹ̀ dá ènìyàn àtàjẹ̀dùn bí kèrè pé kí wọ́n wá máa sin ìní ọlọ́run. ajẹ́ pé tí wọ́n bá bẹ̀rẹ̀ pé kí ló dé tọ́lọ́ ti dá wa tó ká máa bọ̀ ọ́lé ayé nítorí kí ni kálíbà wa ti ìjọsìn fọlọ́ọ̀ kálíbà wa ti kí ni kálíbà wa ti ìjọsìn fọlọ́ọ̀. ìbéèrè tó tún wá pàtàkì lẹ́yìn eléyìí wípé kí ni ìtumọ̀ gan ọ̀nà mélòó ló ti sí kí ni jẹ́ ọ̀nà mélòó ló sì kù sí. etí ń jẹ́ ìjọsìn ẹ fọkàn sí o torí ìbí náà ti béèrè béèrè lọ́wọ́ ní o etí ń jẹ́ ìjọsìn òun náà ní pé kéèyàn kọ́kọ́ fi ọkàn rẹ̀ kó fi sin lọ́hùn kéèyàn fi ọpọlọ rẹ̀ kó fi sin lọ́hùn. kéèyàn ó fi ọ̀rọ̀ ẹnu rẹ̀ kó fi sin lọ́rùn fi ara rẹ̀ oríṣi ara rẹ̀ kó fi sin lọ́rùn mélòó níjọ ẹ mi lónìí ẹ fọkàn sí ni ìtọ́jẹ́ fi ọkàn rẹ̀ kó fi sin lọ́rùn fi ọpọlọ rẹ̀ rẹ̀ kó fi kéèyàn ó fi ọ̀rọ̀ ẹnu rẹ̀ kó fi sin ó fi oríṣi ara rẹ̀ kó fi sin lọ́rùn. ọ̀nà mélòó ni ó kún sí ìtọ́wá tó fún ìtọ́lọ́run fún yàn náà ọwọ́ fún rẹ̀ kó fún ní ọ̀wọ̀ ntọ́ba ní kéèyàn ó ṣe kéèyàn ó ṣe é ntọ́ba ní kéèyàn ó gbé jùlẹ̀ kéèyàn ọ̀sá fún kọ́mọ́ ṣe é ìdí ń jẹ́ ìbáadà nìyẹn ìtẹ̀bá fọ́lọ́ gbólóhùn àjẹ ìbáadà ìnilábáwá ń wú ṣùgbọ́n nínú àwọn náà bá ń tún fúnra wọn wọ́n ní àlùkùdù rẹ̀ wọ̀lùkùdù rẹ̀ wọ̀tàzálùlù wọ̀lùkìtìlà wal-istislam wọ̀tẹ̀dálú wal-istislam kéèyàn ojúwọ́ lẹ́kùn tọ́lọ̀ ń bẹ́ ní ìtumọ̀ ìgbàdà ìjọsìn tọ́lọ̀ olùkóso ìlú ojúwọ́ lẹ́kùn tọ́lọ̀ ń bẹ́ ìjuwọ́ lẹ̀ fọlọ́ tọ́lọ̀ ń fẹ́ yẹn yọ wà á máa ṣẹlẹ̀ pẹ̀lú pé kéde òbí ọkàn rẹ̀ sin lọ́wọ́ bóòlù yẹn ti máa ń fi ọkàn sin A bóyá lè ti máa fi ọkàn sin ọlọ́run. ẹ fọkàn sí tí mo wí o bóòlù yẹn ti máa ń fi ọkàn bóòlù yẹn ti ń sin ọlọ́run. tàwọn fíjì fẹ́ ẹni ká fi bẹ̀rẹ̀ táwọn méjì ká fi bẹ̀rẹ̀ òun náà ni ìfi ọkàn sin ọlọ́run àti ìfi ìwòye sin lọ́run. èmi jẹ́ tàwọn àwọn ẹlòmíín ní títù ní ká fi bẹ̀rẹ̀ ìsìn ara ìsìn ara sin ọlọ́ọ̀nù yẹn àti ìsìnyẹ̀ bá ní tọ́lọ̀ tó fún ẹ̀kọ́ òfin lọ ẹni tí kò dá lé lórí. àwọn mi sọ pé rárá ìtàn ni ìgbé ọpọlọ sin ọlọ́ọ̀nù yẹn kọjá pé tí ọ wà ń bẹ kọjá pé tọ́lọ̀ ọba ń fẹ́ mi àwọn àtọ oríṣiríṣi tọ́lọ̀ ń sọ fún ẹnu Qur'an àbúkà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tó fún wa nù hadith kọjá pé ká kọ́gbọ́n látara yìí kọ́ àfẹ́sì tọ́sí wa kọ́ àfẹ́sì àìdíà wa. ní ọ̀nà tí ìbáàdà pín sí bẹ́ẹ̀ náà ni Islam ti gbé ìmọ̀ kalẹ̀ lórí ẹ̀ káfíńdé sin ọlọ́run. ìsìn ọkàn sin ọlọ́run ọjọ́ ìlú ṣe pàtàkì kọjá yìí pé kò sí ní ká bẹ̀rù àyàfi ọlọ́run. kò sí nta bẹ̀rù lọ́yà gidi ni àti torí ìbẹ̀rù yẹn nínú ọkàn lọ́wọ́ ọmọ sọ ibi akọ́mọ ti fún yín o ìrọ́ ní ní nbà ọbẹ̀rù rẹ̀ torí pé nínú ọkàn lọ́wọ́ èyí rí ẹ̀ńtọ́ bẹ̀rù ọlọ́run oní ọba ń fẹ́ ti lágbára yọ tọrọ dúbà lọ́dọ̀ náà láti ní ẹ̀mí ẹ̀ ọ̀yàtọ̀ sí pé asàfúlà mẹ́wàá mẹ́wàá nínú ẹ̀lá àgàbúrọ̀ yìí kánú ti kọ́kàn láàrẹ̀ kálù asàfúlà asàfúlà asàfúlà asàfúlà èyí ò ní tùmọ̀ ọ̀rọ̀ ẹnu lásán nìyẹn nínú ẹ̀mí rẹ̀ tó rí pé ọ̀dẹ́sẹ̀ ń tó tọ́ òsèǹtọ́lọ́wọ̀n ọ̀fẹ́ lọ́wọ́ àrùn ní pé ọlọ́gbọ̀n ló dé mi lẹ́yìn ìgbà náà lọ́wọ́ àti astaghfirullah astaghfirullah astaghfirullah. kìí ṣe wípé kájí ìdúró sáá sí kí wọ́n kírun sáwọn ọ̀rọ̀ pé asagbula mẹ́wàá mẹ́wàá iná ńlá àgàfúrọ̀ yìí nǹkan ìjọ kan mẹ́la ẹlòmí ò tiẹ̀ nínú ọ̀dọ̀ ti pé mẹ́wàá bí òkè mẹ́wàá ìsìnkú bí yẹn ti ní ìdí kéde dandan kọjá mẹ́wàá kìí ṣe dandan kọ́ mọ́ mẹ́wàá mẹ́wàá tí a wá jẹ́ tọ́ ọba fúnnú fúndọ̀ tó túbálọ̀ kára rẹ̀ ẹyọ kan tó ọba ti fi ọlọ́run ti gbà tó ọba wa jọ ànábi wa Muhammad sallallahu alayhi wa sallam tó ní òun á máa tọrọ ìsìnkú àlójúmọ́ ní nítorí lé ti sẹ́wùtì lọ ìgbà mi yọ ọ̀sọ̀gọ́rùn ìgbà mi yọ sẹ́wùtì lẹ́yìn tútù bá a tọkàn ọwọ́ akọ́kọ́ àtọ̀fẹ́ ló wí mọ̀ká máa fẹ́ ló lásán asàbùlà asàbùlà ẹ̀rìn asàbùlà làbí mọ́ asàbùlà làbí wọ́n tún tọ́ di ló wọ́n tún tọ́ di lù tí wọ́n tún máa mẹ́ lẹ́yìn mọ́gírígì ní òsínú sẹ̀rí àtọ́lọ́ ní òsín kíni òsínú sẹ̀rí ẹ̀sà tòkàtọ̀ kan wa túbá lẹ́yìn ìgbà náà ká fi ẹ̀lú wa túbá torí ẹ̀ lásán pé ọkùnrin ní ọlọ́run ẹtí wàá fọkàn rẹ̀ sí lọ́run láàrin òun àtọ́lọ́run lọ́wọ́ kìí séèyàn kìí ṣe pé bóyá nítorí pé mo ti da jẹ̀lú bàbá borí àbí mo fi bójú bójú. àdúgbòsí ṣòkòtò sókè àdúgbòsí irun gbọ̀n sí àgbọ̀n lẹ́wàá sí ẹni náà bẹ̀rù ọlọ́run náà o tó kan rẹ̀ ni nítorí ni wípé mo rí àmì ìbẹ̀rù ọlọ́run ibi téèyàn bá bẹ̀rù ọlọ́run kò ní í ṣe àwọn nǹkan àwa lè jẹ́ kó ń gan kírímínà ayé ìfi ọkàn fi ọlọ́run ó pàtàkì pọ̀ ó pàtàkì ju tara lọ inú fi ara fi ọlọ́run kí làtọ́jú ìfi ara fi ọlọ́run tí mo ti sọ nínú lẹ́tọ̀ mi. ìfi ara fi ọlọ́run àà ìfi ara fi ọlọ́run ọ̀rọ̀ kọ́ mọ̀ ń sọ nínú àmì nínú àtọ́jú ìfarasìn náà tó fi mẹ́sàn-án mo ti dáàbò ẹ̀ dáhùn. onídìní kíkírun tẹ́ ẹ lọ́ní nígbà tó bá ń lo òkè tó ń lọ ọlẹ̀ ara ló fi ń sin lọ́ọ̀ yẹn ṣùgbọ́n ẹlòmíì ọ̀nfàrà sin lọ́ọ̀ yóò tó bí àwájú ọlọ́ọ̀ nígbà tó kàn yẹn ò fi ọ̀ fi ọ̀ dáa ọba kan ọlẹ́lòmíì ń bẹ́tọ́ pé kò sí ẹ̀sìn kankan tí ọ̀jẹ̀ ń bẹ̀ wá yọ ọlọ́ọ̀ni gbọ́kàn lójú parẹ́ lọ àtògbẹ́. nígbà wo ni nígbà tó ń kó ọkàn rẹ̀ ọ̀dá ọkàn rẹ̀ òkúyọ̀ ọkàn rẹ̀ òsín lọ́n pẹ̀lú àwẹ̀ yẹn. torí ẹ̀ ló jẹ́ pé gbogbo tí mùsùlùmí ọba ṣe tàwùsíì lọ́yẹ kọ́ ṣáájú tàwùsíì lọ́yẹ kí ni lọ́yẹ kọ́ ṣáájú nígbà tí wọ́n bá ti ń béèrè nígbà tí wọn bá ti ń béèrè pé kí ló yẹ kakọ ti kí ló yẹ kakọ ti bẹ̀rẹ̀ ìkọ yẹ ti gbogbo wọn náwó fún mi kí ni ọtí ìmọlọlọ tabalẹ tíùtì lé àlèwà pé kò dúró kátó fọọmù náà báyìí ṣùgbọ́n nǹkan àkọ́kọ́ tí o gbọ́dọ̀ fail téèyàn bá fail níbi irun tó bá páàsì bíi tàwí ọlọ́run mọ̀ sórí dè ṣùgbọ́n tó bá páàsì níbi irun tó fail níbi tàwí ìdìbò níbi tí ó gbégbá o nígbà tí yẹn gba nígbà tí yẹn gba five percent àti one percent ńgbé lọ́fẹ́ gbé gbà tọ̀hídìí èèyàn ọgbọ́dọ̀ dúró ìfi ọkàn fi ọlọ́run níbọ́lọ́run ṣe ń fẹ́ nínú ẹ̀ náà ni ta ló yẹ ká bẹ̀rù ọlọ́run ní fàlà àtàkà fún ni fàlà àtàkà wọn wà kà fún ní nǹkó nǹkó nǹkó mi nìyí. ẹ gbọdọ bẹ̀rù àwọn káàbìrì èmi Ọlọ́run ní kẹ́ ẹ máa bẹ̀rù ẹ ń bá gbé dà ìtúnú wọn sà ọ sọ́ọ̀sà àbò nìta ṣùgbọ́n kí pé rẹ kó tún a máa nínú yàrá Ọlọ́run Ọlọ́run ẹ bá òwò òṣùgbà ìmọ̀tàwó fún ọ olè la áwùlà wàlà àtùwàtà nílà àdùnnà ọ̀tàgbára kan fẹ́yìntà ọ̀gbọ́gbọ́sà fẹ́yìntà ọlọ́run lágbára gbọ́lọ́lẹ̀ oníkàkà lórí òògùn olóògùn ìjọba wò ẹlòmí ìgbàgbọ́ rẹ̀ ilẹ̀ débi pé kẹ́nìkan bá dé ibi báyọ̀ ọmọ ìgbàlẹ́ ìfẹ́ ní pé pé fún ọ̀wà ìwádìí ìjọba ìgbàlẹ́ ìjọba ìgbàlẹ́ ìgbàlẹ́ àpé iṣẹ́ ni wà máa ìlà ìlà a tó tó bá fara ìjẹ́ tó wà ó ti yàgbọ́n wà ẹ̀ bá ọrụ tẹ̀sẹ̀ wọ́n ó ti tí wọ́n ti tí wọ́n tó ti wà ní àkọọ́lẹ̀ ọlọ́run ká sin ọlọ́run pẹ̀lú ọkàn wa ọjọ́ ẹni tó ṣe pàtàkì nínú ẹ̀ náà ní kábẹ́ẹ̀lì ọlọ́run lórí ìrànlọ́wọ́ nínú ẹ̀ ní tó ta bá jẹ́sẹ̀ kátúbà lọ́dọ̀ ọlọ́run kátẹ́rì kíni kátẹ́rì túbà lọ́dọ̀ ọlọ́run ẹ̀ ń tọ́ bá jẹ́sẹ̀ kọ̀yẹ́kọ́ dáa kọ̀yẹ́kọ́ tó ti wò bó ti dé.

ẹ̀bá jẹ ẹlẹ́sẹ̀ ẹran tó ńgbọ́ ọba tó wá padà bí a ah, ìjọ lẹ́rìn lẹ́yìn ẹlẹ́sẹ̀ náà ìwọ náà ló lù ọlọ́run wà ní ìbẹ̀rẹ̀ àdéhùn ìwọ tó lọ bá àwọn ọ̀sán bí àtàyò àyè ìdáhùn ìdáhùn ẹlẹ́sẹ̀ tó bá kó tọkàn tọkàn èyí tọkàn tọkàn bí ìgbà ọlọ́run bá ti sọ̀rọ̀ àwọn ọdún tí yá ìgbà tí ẹ̀ lè ní àtúrà tó ara àwọn ọdún dáa ìlànà ìlànà àmọ̀tẹ̀lá ìlànà àyẹ̀wò àwọn ọ̀rẹ́ ọlọ́run sọ pé ẹ̀yẹ ẹrú mi ẹ̀yẹ ẹrú sì mi tẹ́ ẹ ti tàbí nípa ẹ̀fẹ̀ ó ti di ní ó ti di lọ láì dá láàtẹ̀sẹ̀ lẹ́kùn ìlànà àmọ̀tẹ̀lá ẹ̀ gbọ́dọ̀ dákòókò bí àánú ọlọ́run o ẹ má dá kakó mi lé àánú ọlọ́run ẹ má kọ́ lọ́wọ́ òun sàánú mímọ́ o nínú ìgbà ayọ̀ tó ń lò ó gbogbo ẹ̀ pátá lọ́lọ́run tó ń sàmójú gbogbo ẹ̀ kọ́lọ́run tó ń sàmójú gbogbo wa nígbà lọ sí wípé sàwùjí ìmọ̀lọ́run lọ́sàn ọ́ pàtàkì ní pọ̀ ní gbogbo nǹkan lọ tọ́ba ti kú kọ́ ọ́ dáa àwọn kú ọmọ gbúrégé nígbà tí ìbá ń fẹ̀mí rẹ̀ ṣẹbọ tí wọ́n ń kírun kí láǹfà ní òun rẹ̀ ọlọ́run yìí gbà yóò kù jẹ́ ìyàwó àjọ ọlọ́run torí irú ẹni báwọn ó ti di ìná sí ó ti di kíni kẹ́ ẹ mọ́tí jẹ́ mùgbà bíi ẹgbẹ́ tó ti di ìdí ìdí pọ̀ ìdí ìdí máa ń lò ó ṣe gan ni ilé tí mo mọ́tà ti bẹ́ẹ̀ náà nínú الله عليه وسلم يقول إن المنافقين بذلك الحقال من النار إن المنافقين بذلك الحقال من النار هذا ما يعني إن المنافقين يقول الله إن المنافقين بذلك الحقال من النار أو منافقين إذا لم تفقهوا منا لغوا على النار àlìjẹ́nà tọ́gàjì tẹ́múrú ẹ̀ kílógù ẹ̀jẹ̀ mi. àwọn àlìjẹ́nà yẹn bí ẹ ti ń ga lórí bẹ́ẹ̀ ní gbàgbọ́ mi wọn ti ń pọ̀ lọ. bẹ́ẹ̀ orí ara rẹ̀ mi ẹtú ẹ̀ bá dé ilé ẹlòmí ìyàtọ̀ mi tó máa balẹ̀ báyìí. ẹtú ẹ̀ bá dé kíni ẹ̀hẹ́ ẹtú ẹ̀ bá dé kó bá bẹ́ẹ̀ nìkan ní kò lè mọ̀ pé yóò rò pé kó bàbá olólùmí gbogbo jésù tó ìjọ ọ̀sẹ̀lẹ̀ lọ́rùn náà nìyẹn nígbà bá yẹ kí tọ́lọ̀ ń fi ọ́ sí òní ìdìbò ọlọ́ọ̀bẹ lómi wò lé ààyè tiẹ̀ tó inú rẹ̀ ó sì dùn gáà. Ah, ha náà lè gbogbo tó rí gbogbo tó ní ìlú wà bẹ́ẹ̀. tọ́ba lè lọ bẹ́ẹ̀ ni tó ga ju tiẹ̀ lọ á àwọn yẹn bẹ́ẹ̀ ti làdúgbò sọ̀rọ̀ àyíká ń ẹ bá ń tó kókò wà lẹ́yìn náà ẹ tó mọ̀ pé jáde a ìpele ìpele làjẹ́ náà ìgbádùn ìlú àwọn lọ. iná náà ìpele ìpele lu náà ìyá rẹ̀ ìdúrà wọn lọ. ọjọ́ kó ti jàjẹ́ náà. èso wà lókè ìyá rẹ̀ òkú ìsọtẹ̀lé nísàlẹ̀. èso tó wà láàrin ìyá rẹ̀ òkú ìsàlẹ̀sàlẹ̀. ìsàlẹ̀sàlẹ̀ ẹnu náà ló le. ọlọ́run wa sọ pé kí ní ìlànà ìmúná ṣèṣe ìlànà ìdá ìlànà àkọ́kọ́ ìlànà náà àwọn tó ti tóbi wọn ti ń sin lọ́rùn ní wọn ti ń sin nǹkan ní ilẹ̀ yìí ọlọ́run ìsàlẹ̀sàlẹ̀ ẹnu rẹ inú ọwà ibi ọ̀la fẹ́ dúró sí fún ọbẹ̀ sí àgbà mẹ́ ọbẹ̀ sí pé ara dùn mẹ́ àwọn kan ti kọ́ kàdé ìgbà sọ̀tọ̀ pé ayé tó mọ̀ náà dé sàlá àwọn olóṣùpọ̀ ọyẹ kà fún wa ayé tó mọ̀ náà dé sàlá. إلى إذا حدث كذب وإذا وإذا وعد أخلف وإذا اؤتمن قام من رواية لي وإذا خاطر فجر أبيض منافق بنوع جنس الصلاة أولا تكون منافق بنوع قرآن munafiki sínú Qur'an lẹ́sìn tó tó tó fún ọlọ́run tó lò wọ́n sí lọ́run nítorí tí nǹkan ní ilẹ̀ ní ọlọ́run káàkiri ìwádìí náà tàbí mùsùlùmí náà ni ìmọ̀ ní tẹ́tẹ̀ ẹ má tún tiẹ̀ kọ̀mọ́ra wọn o ẹ má yìí bíi sẹ́ni kọ́nù àdìsí náà mùsùlùmí sọ pé kí asọ́lì náà sẹ́ni rárá o mùsùlùmí tó parọ́ òmìnir pé asọ́lì náà sẹ́ni wọ́n lọ o tí o bá lè fi yé tó iná ìmúná tó fi yín náà fi sáré rẹ àpàlù náà àmúná sì ìsàlẹ̀sàlẹ̀ ìmúná ni wọ́n wà síwájú ìbẹ̀rẹ̀ ìyá rẹ̀ àwọn ọmọ ni àwọn tó ti yẹ láàbù ní ẹlọ́run wọ́n tó ń ṣe nǹkan mẹ́rin lẹ́yìn ọ̀dọ́ wọn ń tẹ́gbọ́n pọ̀ mọ́ kọ́dọ̀ ń kọ́tọ̀ wa kó má jẹ́ àjẹ́nu náà fi di ọ̀dà àti ọ̀dà àdúrà tó ẹ̀yìn tá a lọ síra tá a mọ̀ ká lórí tọ̀ sí àmọ̀ ká ní tẹ̀tẹ̀ tẹ̀lé àtàwọn àlàyé táàmù wọn àti pàdé wípé tábà ti ní lẹ́tọ̀ báyìí àmọ́ àbàyè kọ́kọ́ lẹ́kùn ìdí ìdáhùn ìdí àti ìdáhùn nítorí tó lè bá gbé ọ̀pọ̀lọpọ̀ kan ní ìfẹ́lẹ́ ní ìfẹ́ béèrè tí ọ̀rọ̀ ayé béèrè ní bá lórí ìmọ̀ béèrè ní àsìkò lẹ́tọ̀ ọ̀sọ́lọ́lọ́wọ́ alárẹ̀ nìkan mọ̀sánmẹ́rin wà á lè fi wọ́n bá ti di ọ̀sọ́lọ́